نحمده ونستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الأدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوك فون ألم وبركاته أطر صلاة فوانا بوا محمد صلى الله عليه وسلم أتما تسواج لري إدلك ولتن ترى عمدة الأحكام أيتي أما قيوني أروي أو ناني باب الوتر ọ̀rọ̀ lórí irun tí a mọ̀ sí alwetru gẹ́gẹ́ bí nǹkan tí ó pamọ́ sí ẹnì kọ̀ọ̀kan wa òun náà ni pé ìrùn wákàtí márùn òun ló jẹ́ ọ̀rọ̀ ẹ̀yàn fún wa àwọn náà ni ìrùn àṣùbá ìrùn àílà ìrùn alásárì bákan náà ìrùn magrib àti irun ìṣá eléyìí ni irun wákàtí márààrún tó ṣe pé a lè ṣe ojúmọ́ kan àfẹni tí ó bá ń ṣe mùsùlùmí lókù àbí ẹni tó ṣe pé ó bá ní excuse kan tí ṣẹ̀rí àgbà wọlé gẹ́gẹ́ bí obìnrin tó ń ṣe nǹkan oṣù àbí obìnrin tí ó ń ṣe ń bẹ nínú ẹ̀jẹ̀ ìbímọ ju gbogbo e lọ èrò wákàtí márààrún yìí ọ̀ràn àyàn ni ó jẹ́ àwọn ọ̀run mìíràn ń bẹ tó ṣe yí pé wọ́n jẹ́ bí irun ọ̀ràn àyàn ṣùgbọ́n sábà bí míì fi jẹ́ irun ọ̀ràn àyàn irun júmọ́ ọ̀ràn ni gẹ́gẹ́ bí a ṣe padà máa ṣàlàyé fúnra wa ṣùgbọ́n eléyìí lórí àwọn ọkùnrin ni kò ń ṣe ọ̀ràn yẹn fún obìnrin èyí tá a fẹ́ gbé wò láàárọ̀ yìí òun náà ni irun tí a mọ̀ sí wétru irun tí ó pàtàkì púpọ̀ lòun náà gẹ́gẹ́ bí alimam ahmed rahimahullah ta'ala bí wọ́n ṣe gbà wá anabuwa muhammad sallallahu alaihi wasallam ó ní iná lọ zádàkùn sọlátàn wàyẹ̀lwétru fasalluha bainal isha wa salati alfajir anabuwa muhammad sallallahu alaihi wasallam ó ní ọlọ́wọ́ bá ó lè yín kún ní ìrùn ẹyọ kan sí òun ni ìrùn wétru irun yìí ẹ kí láàrin irun ìṣáì sí irun àṣùbá eléyìí sọ fún wa nípa pé irun tó pàtàkì púpọ̀ ni torí pé anábíwa muhammad sallallahu alaihi wasallam ó pàwà láṣẹ rẹ̀ bákan náà gẹ́gbẹ́ ṣe ń bẹnu sunan sunan abidawud sunan nasa'i àtàwọn tíra àhàdífì mìíràn anábíwa muhammad sallallahu alaihi wasallam nínú hadith abu ayyub ó ní alwitru haqqun ala kulli muslimin irun witru irun tó pàtàkì púpọ̀ ní fún gbogbo musulmi ó ní famanṣá falyutir bi sab'in wa man sha falyutir bi khamsin فمن شاء فليوتر بثلاث فمن شاء فليوتر بواحدة onítorí náà ẹni tó bá ń bẹnú èròǹgbà rẹ̀ àbí tó bá wù kókí tí ẹ méje ẹni tó bá wù kókí tí ẹ márùn ẹni tó bá wù kókí mẹ́ta ẹni tó bá rẹ̀ wù ní kókí ẹyọ kan eléyìí ló fọ àtòfù jẹ́ pé nú àwọn sàhábà anábíwá muhammad sallallahu alayhi wa sallam àti rẹni tó kí eye ọ̀kan péré muawi arọ́jẹ́ allahu anhu ìgbà tí ó kí wítúrù ẹyọ kan náà ló kí àwọn kan wá lọ bá abdullahi bin abbas rọ́jẹ́ allahu anhu ìpè kílẹ̀ lè sọ sí nǹkan tí muawi a ṣe ìgbà tí ó kí wítúrù ẹyọ kan péré ló kí abdullahi bin abbas rọ̀dọ̀láwọ̀ anhu ó ní uwa fakí lára àwọn tán lágbọ́yé ẹ̀sìn ló ń bẹ gẹ́gẹ́ bí àwọn kan tí adẹ̀tí ma ta ti bára wa sọ anabiwa muhammad sallallahu alaihi wasallam ó ní man yúrùdìlá obi ìkhairan ìfakíhù fèdè ẹni tọ́lọ́hun bá rúre kan tó fẹ́ dáadáa fún tó ṣe dáadáa fún òlẹ́ni tó ṣe pé ọlọ́run wá fún ní àgbóyé ń pẹ́ ẹ̀sìn bá lágbóyé ń pẹ́ ẹ̀sìn ní kò kan lára wa ta kan bẹ lórí ilẹ̀ a kan jẹ amú báwọn ẹranko ṣe ń jẹ tí wọ́n mu kábóbìnrin láṣepọ̀ kábọ́kùnrin láṣepọ̀ bíi tàwọn ẹran in tí ó dáwà yàtọ̀ sí àwọn ẹranko òun náà ni alfikir fìdí kí ẹ ní àgbóyé ń ló fi jẹ́ pé anábíwá muhammad sallallahu alayhi wa sallam dára tó máa ń tọrọ tọ́lọ́wọ́ bá dẹ̀ pa láṣẹ kó máa tọrọ òun náà ni ọlọ́run ní wọ̀kú rọ́bì zidni ilma ọlọ́run ní máa sọ máa tọrọ ìpèrè ọlọ́run ọba mi lémi kún nímọ̀ so ló fi jẹ́ pé ẹni tó bá mọ̀ ń pa ìmọ̀ tó ní àgbọ́yé ń pa ẹ̀sìn àwọn èèyàn ó máa ṣàwọn nǹkan lóríṣiríṣi yóò dẹ̀ mọ̀ wò wọ́n pé ah, àìlágbọ́yé ń pa ẹ̀sìn ló fele yìí àwọn èèyàn ó mọ̀ gbọ̀n fún nǹkan míì látara ìmọ̀kan tí wọ́n rò bá wọn ti kó sínú ẹ̀ṣẹ̀ ni bẹ́ẹ̀ nítorí pé ó ní àgbọ́yé ń pẹ́ ẹ̀sìn yóò mọ̀ pé léyìn ìtàn kó sí òun ṣẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ ni àwọn míì ó mọ̀ fojú kéré nǹkan pé ẹ̀ kí láti ṣe torí pé àìmọ̀kan bá wọn jà bọ̀tọ̀ tó ní àgbọ́yé ẹ̀sìn yóò mọ̀ pé ah, ẹ ti ṣe mẹ́wàá kí la fẹ́ ló ń bi eléyìí òun náà ni pé àlfíkù fi ká ní àgbọ́yé ń pẹ́ ẹ̀sìn tó pàtàkì púpọ̀ ni òun ló fà tó fi jẹ́ pé muawiya rọ́dí aláwọ̀ anhu olórí ìlú ni ṣùgbọ́n bó ijó lórí ìlú tó náà káàna fàkíhàn lára àwọn tí wọ́n gbá àgbọ́yé ń pẹ́ ìsìn dáadáa ni òun ló fi kan ní ọjọ́ kan téèyàn kan rí àbí táwọn kan rí tí fi ń ṣe mọ̀ ń pa ní tó ṣe yìí àwọn awo káwọn tún lọ bá èèyàn tí àwọn mọ̀ kó ẹni tí anábíwa muhammad sallallahu alaihi wasallam tó tọrọ fún abdullahi bin abbas radallahu anhu anábí ní aláhùnmá fàkíhù fi dín ìrí ọlọ́wọ́ bá o ọmọdé yìí bá ń fún ní àgbọ́yé ẹ̀sìn wà alími òta àwìlà ìtumọ̀ kùránì dìkó yé kí la fẹ́ lóun bí eléyìí òun náà ni pé anábíwa muhammad sallallahu alaihi ó ní alwitru bẹ́ẹ̀ ni tó pàtàkì ní fún gbogbo mùsùlùmí in tó pàtàkì ní fún gbogbo mùsùlùmí náà ṣọ́ra yẹn ni kò ń ṣe ọ̀ràn yẹn eléyìí ni tí ọ̀gọ̀rọ̀ àwọn àfá lé lórí yàtọ̀ sí àwọn hanafiya tí àwọn gbà wípé ọ̀ràn yẹn ni ó kàn jẹ́ pé ọ̀ràn yẹn rẹ̀ kò tó ọ̀ràn yẹn ìrún wákàtí márùn-ún ṣùgbọ́n ọ̀ràn yẹn ni ṣùgbọ́n yìí tó tẹ̀wọ̀n jùlọ ni pé ìrún wítúrò kì í ṣe ọ̀ràn yẹn ṣùgbọ́n nǹkan tó pàtàkì púpọ̀ ni tó ní láádá ni tá a bá kí ni nǹkan tá ń pè ní wítúrù èyí tí ó kọ́mọ̀ lọ́dọ̀ títí wá wíbà oníká ní ìrún sáfìyẹ́ àti wítìrí ṣùgbọ́n gbogbo ẹ̀ papọ̀ wítúrù náà ni èyí tí anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam tí a sábà máa pè é òun náà ni kókó pé gbogbo ẹ̀ wítúrù ta bá pè ní ṣáfù àti wítúrù bá láìfí ṣùgbọ́n ta fẹ́ ló ń bẹ gẹ́gẹ́ ní wítúrù yẹn tí a mọ̀ sí ọ́d àwọn náà ní ọ́d ní nǹkan tí ó ṣe pín pẹ̀lú méjì ẹyọ kan ọ́d ní mẹ́ta ọ́d ní márùn-ún ọ́d méje ọ́d ní mẹ́sàn-án ọ́d ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ anábíwá muhammad sallallahu alayhi wa sallam gbàmí tí ó bá kírun yóò kírun o ó lè ki kí méjì méjì méjì yóò padà wá fi ọ́ọ̀dù parí ẹ̀ ọ́ọ̀dù yìí gangan òun ni tí ni ń pè ní wétru méjì méjì yẹn a lè pè ní ṣáfúrò méjì méjì yẹn a lè pè ní ṣáfúrò ló fi pé ń muhammad sallallahu alaihi wa sallam tó bá ń kírun lóru ó lè kí lọ tó ṣe pé yóò kí bí abẹ mẹ́jọ ní tí ò ní jòkó rárá ó máa jẹ́ pé orí ẹlẹ́ẹ̀kẹjọ ní ó tó jòkó tó túmọ̀ sí pé kí ni ó lè má ṣe àtayá rárá ìyẹn tó bá ń kírun ooru gbogbo tó ṣe yẹn náà ní ṣáfúrù ni even ìyẹn jẹ́ tí ó bá wá parí ẹ̀ ní ó lè wá kí mẹ́ta àtìgó náà tí ó ní jókó àforí ẹlẹ́kẹta eléyìí tó ṣe yí ọ́dì ni ìgbà míì dẹ̀ ní ó lè kí ní méjì tí ó ṣàtáyá tí ó sálámà méjì yóò ṣàtáyá yóò sálámà méjì yóò ṣàtáyá yóò sálámà in tó ṣe yẹn ní even náà ni tó kí ó kàn fi sálámà sórí méjì méjì ni ó ń jòkó ń sálámà lórí méjì méjì tó ṣe bẹ́ẹ̀ ó lè wá kí mẹ́ta lẹ́ẹ̀kan náà àbí kó ṣe pé yóò kí ẹyọ ọ̀kan ó ṣe ẹ̀tún wá sálámà ẹyọ ọ̀kan tó kí àbí mẹ́ta tó kí pọ̀ yẹn àbí márùn tó kí pọ̀ eléyìí ni wọ́n ń pè ní wétru so ṣáfùwà sábà máa síwájú wétru ìgbà míì dẹ̀ ní ó lè jẹ́ pé wétru nìkan náà ni ó kí tó ṣe pé kò ní kí ṣáfùwà ṣùgbọ́n ta fẹ́ ló ń bẹ̀ ni pé káṣá kírun ní òru nǹkan tó pàtàkì púpọ̀ ni anábíwá muhammad sallallahu alayhi wa sallam asábà máa kírun lóru púpọ̀ ló fà tó jẹ́ pé òun gan fúnra ẹ sọ ìgbà tó ń sọ̀rọ̀ ń pa ìrun tó fi dáa jùlọ àtàwẹ̀ tó fi dáa jùlọ ó ní ahabu salati ilallah salat dawuda alayhi salam èrùn tọ́lọ̀ bá fi nífẹ̀ẹ́ sí jù lọ nínú oòrùn náà fílà tí ẹ̀mọ́ yẹn òun náà ni irú oòrùn tí anábì dáúdà alẹ́sọ̀látọ̀ salam tó mọ́ yẹn anábíwa muhammad sallallahu ala'asalam ó wá ń sọ̀rọ̀ pa ìrùn anábì dáúdà alẹ́sọ̀látọ̀ salam ó ní kánà yanamu nisfalayin thulutha anábì dáúdà àrísọ́látò salam yóò wá fi ìdákan dámẹ́ta òru yóò fi yẹn náfílà thumma yanamu sudusa yóò wá fi ìdákan ìdámẹ́fà òru tó ṣẹ́kù muhammad sallallahu alaihi wasallam òun náà máa ṣerú nǹkan báyìí tó ṣe pé yóò kọ́kọ́ sùn náà tó bá kírun ìṣá lẹ́yìn yóò dìde tó bá di àárín òru yóò wá kí bẹ́ẹ̀ títí tí èfi kí wọ́ bí irú sàárì yóò tún wá sùn díẹ̀ lẹ́yìn ẹ tí apèrún bá pèrún yóò dìde tó bá ṣe kú bí ó súnmọ́ ìyàwó rẹ̀ yóò lọ wẹ̀ lẹ́yìn náà yóò kí tán bá pèrún ẹlẹ́ẹ̀kejì yóò kí raka àtàlifájírí lẹ́yìn ẹ yóò tún fi ẹ̀gbẹ́ lélẹ̀ tí apèrún ó fi wá bá wípé a ti ṣe ìkọ́mọ̀ anabiwa muhammad sallallahu alaihi wasallam yóò wá jáde yóò lọ kírun fáwọn èèyàn gẹ́gẹ́ bí ó ṣe rinlẹ̀ nínú àwọn tíra ahadith kí la fẹ́ ló ń belé yìí òun náà ni pé iṣẹ́ anabiwa muhammad sallallahu alaihi wasallam òun náà ni pé a máa kírun òru púpọ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala sọ ọlọ́n ní ìwọ tó ń pariwo ẹ̀dàṣọ́bòmí ẹ̀dàṣọ́bòmí àbíwọ tó dáṣọ́bóra kùmí lẹ́ìlà dìde lórúkọ yanáfílà ìlà kọlílà fi díẹ̀ nú òrùlẹ̀ nísfọ̀wú fi dájú òru yanáfílà àwúkọsmínú kọlílà àbíkò tún díkùn bẹ́ẹ̀ sọlọ́wọ́ bá ó sọ fún anábíwá muhammad sallallahu alaihi wasallam pé ayol muzammil kumi leila illa qalilan nisfawu awin kusminu qalila awzid alayhi o lè tún lékún díẹ̀ sí yẹn náà wọ̀rọ̀ tilil qur'ana tartila wa ma ka alqur'an ní kíkà farabalẹ̀ ní kíkà tó ṣe pẹ́ni tó bá ń gbọ́ yóò máa ronú sí ìtumọ̀ rẹ̀ ṣùgbọ́n ọlọ́mọba subhanahu wa ta'ala padà ṣe ní fúfúyẹ́ fún òjíṣẹ́ ọlọ́mọba muhammad sallallahu alaihi wasallam ó ní iná rọ́bàkà yá alamu annakata kúmú ọlọ́mọba mọ́ pé orí òjíṣẹ́ ọlọ́mọba ó ń dìde lóru tó yẹn náà fílà ó ń dìde tó ń fi òru ìdájí òru fi yẹn náà fílà bákanáà ìwọ àtàwọn tó ṣe pé wọ́n ń bẹ pẹ̀lú ẹ ẹ̀ ń ṣe léyìí ẹ̀yàn ìdájì òru ẹ̀yàn ìdákan ìdámẹ́tọ̀ òru bákanáà ẹ̀yàn bí ìdáméjì ìdámẹ́tọ̀ òru ọlọ́mọba subhanahu wa ta'ala o ni ẹ̀kẹ̀kan tó bá rọ̀ yìí lọ́rùn ní alkùrán that is in tẹ́ bá lè kí lóòrù ẹ̀kí ilé ìlú fantan ṣàlàyé fúnra wa ń pa wípé káyẹ̀ná fílà lóòrù in tó pàtàkì púpọ̀ nìí ọgọ́rọ̀ àwọn èèyàn tó bá ti di pé wọ́n sálámà níbi ìrún iṣẹ́ tàṣẹ àwọn àdìkárù kọ̀ọ̀kan ń ta sábà òun náà ní pé kásáré mọ́ kí ṣáfòwétèrè wà eléyìí ò dá tó in tó dá oníkẹ́ńkálukú kọrí sílé rẹ̀ ó bá di àsìkò tó fẹ́ sùn àbí tó wá lè jí lóru kó àbí kó sọ di ìparí òru bí ọwọ́ sàárì tó ṣe wípé bí àsìkò tó ń súnmọ́ gbà tí wọ́n pe ìrún àkọ́pẹ́ kó tó di pé wọ́n pe ìrún ẹlẹ́ẹ̀kejì ìyẹn tó máa ń pe sí àsìkò tó yẹ kán pé kó tó di pé wọ́n pe ìrún ẹlẹ́ẹ̀kejì tó ṣe pé òun ni ó túmọ̀ sí pé àṣùbá àti tó ṣùgbọ́n yóò ní ká mọ́ yẹn náà fílà lẹ́yìn ohun ìṣá súnnà nẹ́bọ̀wà muhammad sallallahu alaihi wasallam náà ni a mọ́ yẹn dó ọ̀pọ̀lọpọ̀ ọgbà náà a mọ́ yẹn nínú èmi ṣùgbọ́n tá a bá yàn mọ́ṣáláṣí náà bá láìfi òun náà ni raka méjì tánẹ́bí sọ lásán mọ́ yàn lẹ́yìn ìṣá ìyẹn yàtọ̀ fún ṣáfọ́ àti wétìrì so eléyìí ó jẹ́ ká mọ súnà muhammad sallallahu alayhi wa عبد الله بن عمر رضي الله عنهما قال látọ̀dọ̀ abdullahi ọmọ umar kọlọ̀bà yọ́nsúnwà àti bàbá rẹ̀ ó sáàlà rọ́jùlù nàbí yẹ sọlọ́lọ́bù àríwọ̀sálàm arákùnrin kan bèèrè lọ́wọ́ anabi muhammad sọlọ́lọ́sálàm ọwọ́ alẹ́ mímbà tí anabi dẹ̀ ń bẹ lórí mímbà rí máa tara fi sọlá ti lẹ́yìn ó ní rí òjíṣẹ́ ọlọ́wọ́ bá kí ni nǹkan tẹ́ lè sọ ń pa ìrún ooru kọ́l ni masna masna máa kí ráka méjì fàídà kọ́ṣe àdúkùmù ṣùgbà tó bá ń kí méjì méjì lọ tó wá rí pé ilẹ̀ tí mọ́bọ̀ wá àṣùbá ó lè tó wá bẹ́ńbẹ́ ìyẹ́ tó wá ṣe pé ẹni tó ń pèrún pèrún sásìkò kọ́rọ̀bà kó ṣàánú wa gẹ́gẹ́ bí àwọn nǹkan tàbí ṣàlàyé fún wa sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn apèrún lónìí wọn wo súnà nẹ́bọ̀wà muhammad sallásùn láti lè fi pèrún láti fíksì ẹ̀ ìrún àkọ́pẹ́ àbọ̀ márùn-ún ni ìrún ẹlẹ́ẹ̀kejì

méjì méjì ẹ máa kí fàìdàkáṣe àdókòmù sóbhá tẹ́yàn kan ní bá ń bẹ̀rù pé bó ṣe ń bá lọ tó ń kí méjì méjì yìí àṣùbá lè dé bá ń bẹ́ sọ́lá wáhìdá kó kẹyọ kan fa áwùtara láwù máa sọ́lá ẹyọ kan tó kí yẹn yóò so kò ṣe dandan ipé òkè ẹ tọ́ba ti ní ṣáfù ní ẹ rákà méjì péré náà ni wítírù rákà ẹyọ kan náà ni rárá ṣáfù ó lè jẹ méjì méjì méjì méjì ibi tó ti ń kí méjì méjì ó kí méjì ó kí méjì ó kí méjì ó lè jẹ pé ìgbà tí àṣùgbó fi máa wọlé bọ̀ wá bóyá méjì méjì tí ó ti kí ó lè ti tóbi àbí méjìlá àbí kó ti tóbi 16 àbí kó ti tóbi 20 kásùbá máa wọlé bá ń bẹ́ẹ̀ kó kẹyọ ọ̀kan sí lápèjúwe kò bá rẹ̀ jẹ́ pé kí ni mẹ́ta ló kí nígbà tó kí méjì méjì wá òkú kó ń kí bí mẹ́ta sí àtẹ̀gó wítìrì náà ni ó jẹ́ gẹ́gẹ́ bí aṣíṣàlàyé fúnra wọ́n á náwó káàní yẹkú abdullahi ọmọ ọmọ ó ní òjìṣẹ́ ọba sábà máa sọ fún wa pé ìjọ alu àkìrà sọ láti kún bí léèlì wìtìrà ẹjẹ́ kó ṣe pé ìrùn tẹ́ máa kí gbẹ̀yìn lóru kó jẹ́ wítìrù kó jẹ́ ọ̀tù

ipe kó di ilé wítìrì tiẹ̀ di ìparí òru torí pé kíni anamisọ́lá asálám ó nítorí pé irun ìparí òru ní ìkan tó ṣe pé àwọn mọ̀láìka àmọ́ witness ni ṣùgbọ́n tó bá rí pé òkè òun tó ń bá ti sùn bá òun lè mọ́tají ó lè jẹ́ pé ìwọ̀n àsùbátan bá pè ìwọ̀n ẹlẹ́ẹ̀kejì ni ó tàun jí òun náà nọ́nà àbáyọ ọ̀nà àbáyọ ní pé kóun kírun ti ẹ̀kó tó lọ sùn wọn ló jẹ́ pé lára àwọn sahaba rudwan laalim ààrẹ ní tani sọlá sẹ́rẹ́m dídì rẹ́kọ́mẹ́ndì fún tó dídì advice pé mọ́ kírun tiẹ̀ kó tó sùn àwọn èèyàn bíi abudulri rọjà aláwọ̀ anhu olódìṣẹ́ ọlọ́run ọba ó dídì sọ fóun ni an utira kọbla an anam ó ní anábì ní kí wọn máa yan wítìrì tó ń kó tó sùn bákan náà abu orera tarọ́jà aláwọ̀ anhu anibsọlá sẹ́rẹ́m dídì advice òun náà ni òun náà sọ pé an utira kọbla an anam òjíṣẹ́ ọlọ́run bá ní kí n mọ yan wítìrì mi kí n tó sùn so ló jẹ́ pé ẹ̀sìn wa yìí ni ẹ̀sìn rọrùn púpọ̀ ni ìjọsìn kan téèyàn kan lè ṣe dáadáa ẹlòmí lè mọ́ lè ṣe dáadáa ẹlòmí lè mọ́ lè ṣe dáadáa ẹlòmí businessman ni kò fi bẹ́ẹ̀ ráyé ká náwó rọ ọlọ́run dáadáa ìnáwó sẹ́sìn ìfiṣàánú àwọn èèyàn tó bá ti ń ṣe yóò mọ̀ gbàládàá gẹ́gẹ́ bá ṣe padà máa ka fúnra wa ó lè wájẹ́ bí káyẹn náà fílà ó lè mọ́ fi bẹ́ẹ̀ gúdù bẹ́ ṣùgbọ́n wákàtí márààrún ó mójútó kò fi jáfara ṣùgbọ́n ká tún náwó yìí ọ̀gá ni bẹ́ sí ẹ̀sìn ẹlòmídẹ́ ń bẹ́ títí ẹ̀ ọmọ ní kí ẹ mọ́ jẹun ní jojoojúmọ́ kó jojoojúmọ́ ó ní okun rẹ̀ àwẹ̀ ọ̀gá ni ṣùgbọ́n tẹ́ bá ní yá dìde náfílò òru yá wá wàhálà fún ni kò lẹ́mi rẹ̀ ṣùgbọ́n tó lẹ́mi dáadáa ní kágbáwẹ̀ òun náà rí ọ̀nà àbáyọ òun náà ni tó lè fi ṣiṣẹ́ ládá ẹlòmíì dẹ̀ ní náfìlà ni kò sówó tí è ṣètọrẹ àánú ṣùgbọ́n tá a bá ní náfìlà yá òyà náà nu ó ní okun dáadáa láàrin òru a ní tóun bá ti rí bí 30 minutes fi sùn tóun rí 1 hour fi sùn ó ti tóun ẹlòmí ọlọ́wọ́n bá subhana wa ta'ala bùn ní agbára débẹ̀ tó ṣe pé ó bá ti rí bí 30 sùn lójúmọ́ kan alo ti tóun kí la fẹ́ ló ń bi eléyìí o ni pé ọ̀nà tá a fi ń súnmọ́ lọ́wọ́n ọba ó pọ̀ jantirẹ̀ rẹ̀ so ló jẹ́ pé ayé páwọn èèyàn kan gbé islam tó bá ló fẹ́ ṣe ìjọsìn ni àwọn ìjọsìn tó gẹ́gẹ́ bí tánàbíwa muhammad sallallahu alaihi wasallam tó sọ gbà tó ń ròyìn anábì dáúdà alaihissalatu salam ó sọ bó ṣe ń náfílà fún wa gbà tó ń ròyìn anábì dáúdà alaihissalatu salam ó sọ bó ṣe ń gbáwẹ̀ fún wa tó jẹ́ pé káwa náà gbìyànjú káwọ àwọn nǹkan wo la lè ṣe nú àwọn ṣe olóore tó ń bẹ min kulli leile kod autara rasulullah sallallahu alaihi wasallam ó ní òjíṣẹ́ ọlọ́run ọba gbogbo àwọn àsìkò òru tabala dá sí bí ọ̀nà bíi mẹ́ta ìgbà mí ànábì ti kíwìtì rẹ̀ tó ṣe pé ìbẹ̀rẹ̀ òru ló fi ké ìgbà mí ó ti kíwìtì rẹ̀ tó ṣe pé àárín òru ló fi ké. ìgbà mí ó ti dìlé wítìrí rẹ̀ di ìparí òru ó ní gbogbo àwọn àsìkò òru lànẹ́mìsọ̀ lásìlám ti kíwìtì rẹ̀ min awọ́lilẹ́yìn ó ti fi ìbẹ̀rẹ̀ orúkí that is lẹ́yìn ìṣáì ó rẹ̀ ní ó dẹ̀ lọ wà ọ̀sán ti anẹ́msọ́lá ó ti sùn lẹ́yìn ìṣáì tó dìde láàrin òru tó ṣe pé ó rẹ̀ wà ó ti sùn lẹ́yìn ìṣáì tó ṣe pó dìlé di oru fantaha sahara ọba ṣùgbọ́n yìí tó pọ̀ jù ó ní pé wítìrí rẹ̀ ní ọwọ́ ìparí òru ní sábà máa kí ló fi jẹ́ pín gbà mí òjíṣẹ́ ọlọ́wọ́ba tó bá yẹn náà fílà tó yẹn lọ tó yẹn lọ ìyáwó aisha rọjàláwọ̀ anha òun lè dùbúlẹ̀ tí ó sùn tiẹ̀ tó bá ti pé ó débi wítúrù tó di ìparí òru ní tó di bí ọwọ́ sàárì olójíṣẹ́ ọlọ́wọ́bó wá jí òun pé ìrẹ aisha ti dé fa áùtìrì ìwọ náà kí wítìrì ti tiẹ̀ náà kò jẹ yàwó aisha nípa ipé a kí ló ń ṣe ó ṣe wá lẹ báwọn níbi ìjọsìn jẹ́kájọ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan náà bẹ́mi ṣe fẹ́ bẹ̀rẹ̀ láàrin òru yẹn jẹ́kájọ bẹ̀rẹ̀ kájọ mọ́ ṣe kò jẹ́ nípa torí pé tí ó kì í ṣọ̀ràn èèyàn ni tó jẹ́ fatima rọ̀dẹ̀láwà ánìhù ó dẹ̀ jí ẹ dìde lóru ẹran náfílà èsì tí a lè fún náà ni pé àrùwáhùnà bí ẹ́ di lọ ẹ̀mí wa ó ń bẹ lọ́wọ́ ọlọ́run ìṣá àmsákáhá tó bá wù ó lè mú sọ́dọ̀ wà ìṣá àrùsádàhá ó wá rẹ̀ wú ní ó lè níká jí padà ní anẹ́mísọ̀ lásán ò bá fa wàhálà pé ah, ẹ̀yìn ẹ̀bàjẹ́ ẹ̀lẹ́mì nítànàmí sọ́lá asìlám tó sọ ni pé wakana ìsànù àkùsára ṣe jádàlá èèyàn ọmọ èèyàn ó ní agímẹ́ntì tí máa sábà mú wá ó dẹ̀ rọra ń lọ torí pórí pé ń tó advice ẹ̀ kó ṣe kò ń ṣe ọ̀ràn ẹ̀ ó ti rí sábẹ́ kan náà ó sọ fún ó ní rẹ̀ lágbájá látàkù mithla fulan má dàbí lágbájá àwọn nǹkan tí ó kí ń ṣe ọ̀ràn yẹn òjíṣẹ́ ọlọ́run bá mọ bó ṣe mọ́ ẹnkọ́dẹ̀jì àwọn èèyàn láti ṣe ṣùgbọ́n àwọn nǹkan tó jẹ́ ọ̀ràn yẹn ní ó mọ bí ó ṣe sọ fún àwọn èèyàn pé eléyìí ọ̀ràn yẹn ni eléyìí láfa mi tí ó gbọ́yé lónìí de pé yóò ṣàmọ́ lé koko máwọn èèyàn náà ni àwọn nǹkan tó jẹ́ nǹkan ọ̀ràn koko náà ni alófin ni àbófin tréni gbogbo nǹkan gbọ́rọ̀ jẹ́wọ̀n tí wọ́n sì òjíṣẹ́ ọlọ́wọ́n sallallahu alayhi wa sallam ó ní bó ṣe gúnmù àwọn èèyàn ó ní bó ṣe rí àwọn ọmọ ó ní bó ṣe rí àwọn ìyàwó rẹ̀ ó jẹ́ kán mọ̀ pé wítúrù nǹkan tó dáa ni ṣùgbọ́n ó ní bó ṣe pìrìsẹ́ntì ẹ̀ fún wọn tọ́pọ̀lọpọ̀ fi ṣe ẹlòmínú àwọn sàábàrù yọ ńlá alẹ́ òun dẹ̀ tún lé kókó lórí ẹ̀ débi pé òkè òun wo kébé òun ò ní sùn rárá lóru ànímsọ ọlọ́run rárá mo lóore jù yín lọ wájú ọlọ́run bàbá ẹni mo dáa jù yín lọ èmi ma ń sùn lóru kò ṣe gbogbo orú mo ma fi yan náfílà mo ma ń sùn lóru tèmi bẹ́ẹ̀ ni mo ma yan náfílà tí ma ní mo ma ń sùn lóru kò túnmọ̀ sí pé mi yan náfílà mo ma yan náfílà irú àwọn sáhábà wa yìí ni ni ẹ̀sìn wọn tún wọ́n sùn ni ẹ̀sìn ló ṣe pé táwọn kan bá ti ń fa pọ̀jù tó ń fa lọ síbi apọ̀ ọ̀tún tó táwọn kan tún fa lọ sápá kejì náà aburú ni àfi káfílẹ̀ níwọ̀ntúnwọ̀nsì tó wà òun làwọn kata mọ́ sọ fún wa àwọn èèyàn tó ṣe pé wọ́n ń dà lúrú tán bá nǹkan jẹ́ tán bọ́ọ̀mù tán pa àwọn èèyàn wọ́n ń bẹ̀sìn jẹ́ àwọn èèyàn táwọn náà tún fi ọwọ́ fúfú yẹ mú nǹkan wa ta'ala tó ṣe yí pé ó kàkún nǹkan pàtàkì káfọ́ ọmọ ẹ èèyàn omi nǹkan kan ṣé tí n bá kírun ṣé ó aṣọ ọlọ́run mẹ́ni kòm tí ó bá kírun kò ṣe nkankan bóòlẹ̀ ṣe ní kírun tí ó ní ṣe nkankan so gbogbo àwọn nǹkan wọ̀nyí ni ẹjẹ́ ká mọ̀ bákan náà ká pe àwọn ọmọ wa ká pe wọn sí ana aisha ta rọ́jà allah anha látọ̀dọ̀ yàwó aisha kọ́nà كان رسول الله صلى الله عليه وسلم يصلي من الليل ثلاث عشرة ركعة أولو جيش الله وبا ntí ó bá sábà ní pé kó máa kí rákà mẹ́tàlá lóru yóò ti rúbi mìíràn kẹbi hamsin márùn-ún nínú mẹ́tàlá yìí yóò jẹ́ wítírò that is at a go ni ó kí márùn-ún láyé jísù ilá fi àkírí ha kò ní jòkó ńgbà tó bá fẹ́ kí márùn-ún yẹn àfi ńgbà tó bá parí rẹ̀ yóò kí méjì àbí pé yóò kí mẹ́jọ lẹ́ẹ̀kan náà àbí kó kí méjì méjì méjì méjì tó bá kí méjì méjì tó jókòó tó ṣàtáyà yóò sálámà yóò sálámà yóò sálámà bẹ́ẹ̀ tí èkí mẹ́jọ márùn tó kù yóò kí lẹ́ẹ̀kan náà tó ṣe pé kò ní jókòó àyàfi ní ìparí rẹ̀ wítùrù náà ni tó kí pẹ̀lú márùn yẹn ọ̀dù ni gẹ́gẹ́ bí n ta sọ fún apánibọ̀wá muhammad sallallahu alaihi wasallam sọ pé alwítùrù hakun wítùrù nǹkan tó ṣe yí pé ó jẹ́ òdodo ni tó pàtàkì fàmẹ́ṣáfà liutir bisabre ẹni tó wá wù ó lè kí méje lẹ́ẹ̀kan náà tí ò ní jùkú rárá ìparí yóò ti jùgbó fọmọṣẹ́ wàlí ó tẹ́rì bí hamsin ẹni tó wá wù ó lè kí márùn lẹ́ẹ̀kan náà fọmọṣẹ́ wàlí ó salas ẹni tó bá dẹ̀ wù ó lè kí mẹ́ta lẹ́ẹ̀kan náà fọmọṣẹ́ wàlí ó tẹ́rì bí wàhídà ẹni tó bá dẹ̀ wù ó lè kẹ́ ọ̀kan lẹ́ẹ̀kan náà ìgbà mí a wa ta'ala ní kó mọ́ tètè jí ó kéré jù kò tiẹ̀ kí rákà ẹyọ kan kí ẹ máa jẹ́ wítúrú fún ó kéré jù kó kí rákà ẹyọ kan kó máa jẹ́ wítúrú fún eléyìí àṣẹlẹ̀ sáwọn sọ̀hábà rẹ̀dùwánu láàlẹ́yìn anábíwá muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ ṣe ń bẹ nínú sọ ibn khuzaima lórí ìrìn àjò kan ó ń sọ fáwọn sọ̀hábà rẹ̀dùwánu láàlẹ́yìn ó ní ìnà àdà safar jahadun wa sikọ̀rọ̀ ìrìn àjò nkan tó ṣe kó múnira lọ́wọ́ ni kódà títí di àsìkò yìí bí wọ́n bá wà nù pléènì juwe lára àwọn nǹkan tí a fi ṣe ìrìn àjò tó ṣe wípé a sọ pé ó tún mú rọrùn dáadáa wa ni to bá wà nù fún nkan bí 8 hours ní 6 hours bọ́lẹ̀ náà yóò ti rẹ̀ náà jẹ́ pé àjò fi rọrùn jùlọ náà ni anabiwa muhammad sallallahu alaihi wasallam sọ pé kí ni inna hadha safar jihadun wasiqan irun ìrìn àjò yìí ni nǹkan tó ṣe pé ó le tó nira ni ó ní faman autar ẹni tó wá fẹ́ kí wítìrì ẹni fẹ́ líó ti gbéra ka àtẹ́yìn kó kíra anabiwa muhammad sallallahu alaihi wasallam ni wa ẹni stakehold tó bá padà wá tún jí ó lè kìí se wa ilá tí ó bá padà jí mọ́ kánátàlá raka méjì tó kí yẹn náà yóò dúró ní ipò wétèrè fún eléyìí làwọn afáàmì fi sọ wípé ká kí èrùn ọ́d náà lóru kò ń ṣe ọ̀ràn yẹn tá a bá kí ní even bá láìfi olójẹ́ pé ń gbà mí anábíwá muhammad sallásán ó lè kí o mẹ́sàn-án tí ó ti kí ní wítúrú wítúrú ọdún yóò kí ní even even yóò padà wá kí wítúrú rẹ̀ lẹ́yọ̀kan yóò tún wá kí méjì lórí ègéyìn tí èjẹ mọ́kànlá ṣe ń bẹnu muslim so eléyìí sọ wọn pé ká kí irun wa irun òru wa kájẹ́ kó jẹ́ odd in tó dáa ni ṣùgbọ́n tí ò bá rọrùn náà tó ṣe pé even ló padà kángun sí náà bá aláìfi tó ṣe pé ṣáfù yìí ló padà kángun sí bá aláìfi náà in tó ṣá pàtàkì lọ ni pé ká gbìyànjú láti kírun ní òru eléyìí ni tó pàtàkì gẹ́gẹ́ bí n ta rẹ̀ sọ fún wa èèyàn jí bí yáǹgbà tí wọ́n ń pè òun lọ́wọ́ lèèyàn ló jí kí ni kó ṣe síwítùrú yẹn tó wá ṣe pé ẹni tí ó mọ̀ọ́mọ̀ ní kó gbìyànjú kó ṣìkè kódà kó ṣe rákẹ̀ ọ̀kan ṣùgbọ́n láì pé òun gangan fún rẹ̀ ló wà negligent àsìkò ń bẹ fún láti kí ó ti tají ṣùgbọ́n ó wo pé hmm, létà máa kí létà máa kí títí títí ó fi wá pé wọ́n pe òrùn àṣùbá gangan ìyẹn ìrùn ẹlẹ́ẹ̀kejì tán máa ń pè tí wọ́n fi wá pè irú èèyàn bẹ́ẹ̀ kò sí ẹ̀rí pé kó kí padà mọ́ torí pé ó wà negligent ó mọ̀ọ́mọ̀ fílẹ̀ tẹ́ lọ ni ṣùgbọ́n ní tó yẹ pé kò bá wà negligent kò sí nǹkan tó burú bí pé kó ń sáré kí ṣíwájú kó tó di pé wọ́n gbé ìrùn àṣùbá dúró eléyìí ti ṣẹlẹ̀ sí kan lára àwọn sahaba rọ̀dùwálọ́ àlehim gẹ́bẹ́ṣẹ́ mẹ́rin sọ́nà nasáì ìkan lára àwọn sàbẹ́ tí orúkọ ẹ̀ ń jẹ́ àmúrùn sàràbíl òun ni ìmáàmù mọ́ṣáláṣí tó ṣe pé ó ti kérùn ṣùgbọ́n kò tètè tají irun tápè ló tají kò rẹ̀ tí kíwítúrù ó wá ń kíwítúrù nulé rẹ̀ ní ìgbà àwọn èèyàn tí wọ́n ń retí ẹnu mọ́ṣáláṣí èpè kó dé kó wá kírun àṣùbá fún wọn ìgbà tí ó wá dé ó wá ní kọ́mọ́bínú wítúrù lòun ṣẹ̀ṣẹ̀ ń kí náà kò ní parọ́ torí pé ìjọsìn tí ìtẹ́yìn ò bá ṣe níjọsìn kó mọ́jẹ káwọn èèyàn máa fi òun ṣe é eléyìí tó common fún ẹlòmíì ni in tí ó ṣe níjọsìn yóò máa ṣe bí ẹni pé òun ṣe ń fáwọn èèyàn wọ́rà sí rọ́ ni ó lè jẹ́ pé tán fún ní opportunity pé ó kí á fọ́dọ̀l ẹlídi wa nírun yóò wá rántí gbogbo àwọn súra tó ń ti ń tra gbìyànjú àti átẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò máa kà ṣùgbọ́n tó bá délé ní yóò sùn bí ẹni tí nǹkan rọ́lù ni àti kírákẹ́ ọ̀kan gan yóò ní lára ṣùgbọ́n opportunity tó bá rí lájẹ́gbókè àwọn èèyàn ní ah, ẹlídi wa nírun gbogbo àwọn kan tí ó rí practice fún ààrẹ lóun nìkan nu yàrá yóò máa practice ẹ̀ bẹ́ẹ̀ so eléyìí kò ń ṣe nǹkan tó da so sàábẹ́ yìí ní ẹmọ́bìnú nǹkan tó jẹ́ ń pẹ́ òun náà ni pé mò ń yẹ̀ṣẹ̀ ń kíwé tó rúbi ni abdullahi bin masoud muhammad sallallahu alaihi wasallam jẹ́ pé wọ́n ń bẹ lórí ìrìn àjò ìgbà tó dé wọ́n débi kan orúnkún gbogbo àwọn tán bẹ lórí àjò àtànẹ́bì gan fún rẹ̀ sallallahu alaihi wasallam ma bá wa ṣóòrù o tásìkò bá tó àṣùbá bá tó kò pàkíyèsí wa ṣáà ma bá wa ṣóòrù àti bìláàlù ni o àtàní muhammad sallallahu alaihi wasallam ni o àti gbogbo wọn sábẹ́ kálukú wọn wọ́n sùn lọ ni ọyán yóò òun òun ló jí gbogbo wọn ni àní muhammad sallallahu alaihi wasallam ló kọ́ wọ́n tají ànábi wa sọ fún ọ pé àyètá dúró sí ìṣètọ́nù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìgbàtán bọ́ síwájú náà ẹ̀ṣẹ̀ wá pẹ̀rún anẹ́mísọ̀ lọ́lásálàm ó ẹ̀ṣẹ̀ wá kí rákà tàlifájírí rẹ̀ tó ń bójẹ́ pòrún ti yọ lẹ́yìn ẹ̀ṣẹ̀ wá kí àṣùbá sọlọ́láhu alẹ́wọ̀sálàm so ló jẹ́ pé àwọn nǹkan mí ìṣẹ̀lẹ̀ sójú ṣe ọlọ́wọ́n bá tó ṣe pé ààrẹ ẹ̀kọ́ púpọ̀ kọ́ ṣùgbọ́n ọlọ́wọ́ bọ́ ṣùgbọ́n wa ta'ala òpókè kó jẹ́ example fún àwọn èèyàn orún kún òun náà lọ débi pé kí ni orún ti yọ́ kó tó lè pọ́n tají lẹ́yìn àdúmsọ lásán kọ́ ó ní ẹja kọ́kọ́ kúrò láyé ta wà iná lẹ́yìn ọdẹ ayè mi wọ́n ẹ̀ṣẹ̀ wá pẹ̀rún lẹ́yìn ó kíráka àtàlífàjírí àwọn torí wọ́n ní káwọn kírun àṣùbá direct orún ti yọ already so ráka àtàlífàjírí ṣì ń bẹ́ tó ṣe pé òun náà nìkan tó pàtàkì púpọ̀ ni so wọ́n fẹ́ kọ́ kíráka àtàlfàjírí wọn lẹ́yìn ẹ̀ ṣẹ̀wá kí so abdullahi bin masoud rọ̀dọ̀lọ́wà ni ó fẹ́ léyìí justify in tó ṣẹlẹ̀ sí ìmáàmù yẹn náà so ló muhammad sallam ó pọ̀ jantirẹrẹ nípa ẹ̀sìn wa àti nípa bá a ṣe ń lo ta'ala èyí tí a bára wa sọ yìí náà kọ́ lọ́wọ́ kó wúlò fún ẹnì kọ̀ọ̀kan وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم بحمدك أشهد أن لا اله إلا أنت أستغفرك وأتوب إليك